لشر

kìí ṣe ìwà tí ó kọ́mọ̀ káwọn èkó sọ́ọ̀tù lálẹ́ ìrọ̀lọ́ ọ̀pọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n sọ́ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìkọ́kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ààrùn sọ̀rọ̀ olùbá tí wà. nígbà wọn ti máa dé àwọn ẹgbẹ́ kó làkọ́kọ́ sọ́ọ̀rọ̀ àtọ́sọ̀ dára. wọ́n àwọn àfáà sáńtà wípé wọ́n já nínú àmà فيعرض عليك ولا صورة صورة العلامة بتاع الزوج بين ما تتكلم تمثيل المصحف ولا يكون والقرآن فيكون قال اثنين مصحف من دلوه بعض لكن ما ما من ذلك التمثيل ولا الاجتماعي التمثيل يقوم àwọn sàádé tí wọ́n kó kó láti ìjọ lọ́pọ̀ sí pàpà wa يقول زيد يكن يصاحب العارضة الأخيرة ويقول متفاعل ثم الله أكبر يقول القرآن لا يعلم محمد ثم يقرأ القرآن وقد ولا يمكن المساكن يحاول الأخيرة البيت ذات الوطن قال يقول والمنافقون هو لن يسكن الجمعة يدركون يدين بوجه صورتين سورة المنافقون سورة مدد يدخل آيات وإذا سورة آيات سورة مدينة آية مكة لم يكن يعتبرون اسم المفصل المفصل يعد على المفصل إذا كان في اسم المفصل سواد المفصل أقرب بصواب المفصل المفصل لا تنسون المفصلات على القول عاملة بصوت الأرض نقتل المفصل tó ìgbẹ́ kùránì àwọn àbúrò kùránì ẹ̀kọ́ àpapọ̀ ń pè ní àìsàkùnrẹ̀yà àyà sọ̀rọ̀ sọ́ọ̀rọ̀ àkùnrẹ̀yà àwọn sọ̀rọ̀ máa ń bò gan-an láti lọ́wọ́ orí àgbọ̀n àmì náà ń pè ní àgbègbè yìí àwọn sọ̀rọ̀ jẹ́ pé àwọn méjì ọ̀rẹ́dì ó lè jẹ́ ọ̀rẹ́dì díẹ̀ wọ́n díẹ̀ ní kùdú wọ́n tó ọ̀rẹ́dì ní áfíríkì ọ̀rọ̀ àwọn àgbélé nínú àyùkùsọ̀ àbí àyùkùsọ̀ àtúwájú fún nínú àwọn ní àyùkùsọ̀ àbúrò fún àyùkùsọ̀ nípa sọ́dà àyùkùsọ̀ sọ́nà àwọn àyà tí o tún àti òní kú púpọ̀ olùsọ́tù àyùkùsọ̀ àti òkú náà. àdáyà náà àwọn àti ìdájọ́ ń pè é lọ́nà àwọn fúlà tó ń gbé àtàyà àtàkì náà ló ti lóko náà tó lẹ́ta ní wọ́n ti tó súrà tẹ̀lé àwọn tẹ̀sí ní ẹ̀kọ́ súrà yìí náà ìsọ súrà lórúkọ náà ilẹ̀ inú ẹ̀ ń yẹ pé ìdè máa kí ni ìyàwó sàádé ìlú ìlú ìlú ìlú báyìí kẹ́rin tó lóko ọ̀dọ́ ìdè ń bẹ́ẹ̀ ní ẹ̀ ní pé àtàkì àtàkì àtàkì náà ló gbé sí wọn lẹ́nu pé súra báyìí ó dàgbà ká ló ti rẹ̀ ló kọjú wọn pé láyà nàbí ní súra báyìí ẹnu ẹ̀ súra tó lò náà tó lò súra àyùnà tó lò náà tó lò náà tó lò jùlọ ní bàtà ìjọ láti bá jùlọ ó dàgbà nàbí ní wọn àkọ́kọ́ yóò má lò lè lò bí wọ́n máa fi ẹ̀fọ́ ní di àwọn amọ̀ràn tó ti dé mẹ́nu náà tó túmọ̀ àwọn ẹ̀fọ́ kẹ́kẹ́ máa jẹ́ kátà rẹ̀. wọ́n yẹ kí wọ́n fi àwọn àtúntà alẹ́ àti sọ́wọ́ ta ìmọ̀ láti fi yóò kọ̀rọ̀ ní àwọn òfin yìí múná tó dé. wọ́n ké sọ́ọ́tì múná tó fún àlẹ́ àtẹ́lẹ̀ kejì láti máa fi na àwọn múná tó fi lẹ́gbàá ọ̀gá àwọn ọmọ náà yóò máa wá mọ́sálásí kò tètè lọ́sùn yóò máa wá máa tó wá àti yóò máa gba lẹ́sùn àti ayé àtàkì láti sọ́ọ̀tì nínú àyẹ̀wò àyẹ̀wò. ó a pè ní súrà fún ìmọ̀lá àkókò ṣùgbọ́n kì í súrà lè ká ní súrà ká ní sọ̀rọ̀ ìmọ̀lá àkókò. ọ̀rọ̀ àwọn akọ́jà fún mi wọ́n ní kò sí súrà rẹ̀ nínú àkàrà ìfọ́rọ̀ ọ̀mùlá àkókò wà bẹ́ẹ̀. تصريحا أو تعريضا الله بعض هذا الكلام يسوع مدينة ما وصلنا كلام بيت ومن شامل بالقشة تبع قرآن من قوة جالة ورسوة النظر لكن يقول إن الذين كانوا يلقون الناس من يقول هذا إلا بالله الله بارك على الناس بالله na sua colaboração, meu pai, os seus tribunais, que tinham características ọlọ́run sọ̀rọ̀ ń pa àwọn náà nù sọ́tọ̀ àdìbọ̀ ọlọ́run sọ̀rọ̀ ń pa àwọn náà nù sọ́tọ̀ yẹn sáà wọ́n sún àtọ́lọ́ ní sọ̀rọ̀ ọ̀rẹ́ àgbègbè yìí wọ́n ti kẹ́ pé ní sọ́tọ̀ ọ̀rẹ́ àgbègbè náà lọ́wọ́ lọ́tọ̀ Discuss the member of the Nazi Kutoa very comprehensive ìròyìn wọn wọ́n tẹ́ máa ń ṣe especially ìmọ̀láàtì fún ẹ̀ṣẹ́ ìrọ̀lẹ́ àwọn mọ̀láàtì sáà láti bá wa tó bá wa lò gẹ́gẹ́ sábà wọn máa ń gbà tó dá ọrọ̀ wọn bá láti gbé ìgbàgbẹ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn lábàápẹ́ ìgbẹ́ mọ̀láàtì yìí àtàwọn ẹ̀ṣà àkàmẹ́ afẹ́wò bẹ́ẹ̀ ìmọ̀láàtì kì í ọmọ sọ́yẹ́sì wọ́n dà tẹ̀lé wíwà fún wa kúlò ìwọ ní káfíńtà wa lánàá pẹ̀lú káfíńtà ìyá lè máa wà mùnáfíìsì ó sì máa jẹ mùnáfíìsì láti ìlú ìlú lẹ́kọ̀ọ́ mùnáfíìsì ọ̀rọ̀ wọn á yẹ kí mùnáfíìsì ọ̀rọ̀ àbíká wọn lọ mùnáfíìsì ọ̀rọ̀ ti mẹ́ta ìdá àjẹ́sà kàzába ó máa ń sọ̀rọ̀ ní òkú ẹwàjú àwọn ẹ̀fẹ́ pọ̀ kẹfọ́ wá pé tàbí kẹ́kì mùnáfíìsì gbogbo òkú ọ̀ wọ́n là ó kéré o wọ́n yìí pé tòlábì kí máa ń tàdéhùn kò ní ṣíkà rẹ̀ á tòlábì yìí ló ṣe ya sí kẹmọ wá gbé orúkọ ọmọ náà ń tèké fáwọn èèyàn àwọn tí ó lò ó lò ṣùgbọ́n àyà tù wọ́n dà máa fi kú àná ń bọ̀ ọ́nà yàtọ̀ wọ́n lọ́ mọ́ máa ń rà lọ́wọ́ tó kà nígbà tí ó dá ọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà ó sọ̀rọ̀ ojú òkè lọ́wọ́ àwọn sàárì àlẹ́ mọ́ ìdá ọmọ náà ti kí pẹ̀lú يقرأ قلوبا من العلم سؤال مسلم النبي صلى الله عليه وسلم ألا تدع النبي النبي يقرأ الناس سورة الله يقول يقول سورة الله Ẹgbẹ́ ìjọba fún àwọn àṣàlù tí wọ́n tó kí wọ́n sùn, wọ́n lọ sí lọ́wọ́ ìlú àti ìlànà yóò sùn. Àwọn ìlànà ọ̀rọ̀ òun lọ. Yóò lọ sí lọ́wọ́ ìpínlẹ̀ alára àti ìpínlẹ̀ tó máa lọ kàn sọ́ọ̀jẹ̀ pé káàdì tó lọ sí làkàkọ́ ní ìlọ́wọ́ rẹ̀ wọ́n yà wọ́n ní àpá ọlọ́run náà kọ́ wọ́n di ọ̀la àwọn máa máa lọ pé àpá àgbọ̀n yóò máa dẹ́kun tó lọ sí ọ̀la fún fáyà tó ń bọ́ sọ̀rọ̀ lẹ́yìn lọ sí òun àti lọ́dọ̀ káàdì náà lè wà lórí ọ̀la المنافق من الذين يذهب الإسلام ويذهب الكفر gbogbo ẹni tí bá jẹ́ pé wọn náà ń gbé aláàjì nìyẹn mọ́tàláàjì èyí ò rí ní òyìn tí mo sùn léde ṣùgbọ́n yòókù tí ìròyìn púpọ̀ kèfèrí ọ̀lẹ́ni kò lè kò tó lẹ́kùn kèfèrí ẹ̀mú yóò wá kùtù láàbù mà kẹ́lẹ̀ bá fún ní ṣírò kẹ́lẹ̀ bá fún ní protection má fẹ́ lé ń ṣe ìwádìí àwọn àbá ní èdè tí wọ́n ti lè mú ìlànà ìwọ̀lú púpọ̀ ní àdínáàtò alúwà àtọ́ta wọ́n ká gbogbo pẹ́sẹ́ mùsùlùmí ni àbí kẹsìrì yìí ni ìròyìn mẹ́rin lè yàn máa ní omi ní olè sí àbàrọ̀ ọ̀nìrọ̀ bàbá àti náà àwọn mi fẹ́ ọlọ́kẹ̀mẹ̀ àti onímọ̀ wọn ìsìláàmù tí wọ́n fi hàn tí ẹni wọn ní mùsùlùmí tàbí náà láti wọn ò ṣe nǹkan ní láàrin àwọn àtọ́lọ̀ ìsìláàmù náà àgbé hàn níta níbi tí ẹ ṣe ìdájọ́ nìkan òní wọn àkọ́lọ́ ọmọ ìsìláàmù náà kéde lágbé hàn ìgbésẹ̀ lọ. àwọn ọlọ́ọ̀bá àdìsọ ọlọ́sọ̀rọ̀ nípa àwọn ọmọ ìbẹ̀rẹ̀ súnmọ́tò lọ́rọ̀ lẹ́yìn pẹ̀lú ìgbà ìwọlé àwọn ẹgbẹ́ tí ó ń lò lẹ́yìn náà

bíbí jẹ́ kébè ní ìta káwọn èèyàn ní kébè ní ìta o náà ní ṣe kébè nínú àwọn àyíwá báwọn bá adéke ọlọ́sọ̀rọ̀ nípa ọdún ilé ìlẹ́bí ní àgbàgbàgbó sọ̀rọ̀ òun náà lẹ́yìn ní ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá olùwà ẹ̀mí ni wọ́n sára fún ta òtún lọ ṣe ẹni tí ń kírun náà lẹ́yìn àwọn méjèèjì àkọ́kọ́ wọn ẹgbẹ́ lẹ́sùn kẹrẹ́wà láti ìyẹ̀ káàkiri wọn eléyìí wọn lẹ́ni tí má nínà níta ní inú ilé ìtọ́kẹ̀ ìdọ̀rí ní ìdí ìdọ̀rí ẹ̀rọ níta kínní. ìgbésẹ̀ ẹ̀ka ni mẹ́yìn mi ní orí ìdílé àmà ọmọ ìyọ̀rọ̀ nínú ní ìdílé àmà lọ́ọ̀nì ọmọ ìlú tí ìlú púpọ̀. ẹ máa rí ní mùsùlùmí ta wọ́n lè rí kódà kò ní bá ìlú mọ́sálásí bá a fi ń bá wà yìí yóò máa bá rẹ̀ ó tí ò bá gbà rà lóde yóò bá rẹ̀ òun náà ó lọ ájì ó lè lọ ájì bẹ̀rẹ̀ lọ kéèyàn ò ní fẹ́ dáwọ́ jù bẹ́ẹ̀ ṣùgbọ́n ó máa ń tún ṣe lábẹ́ òun náà ní ṣá máa àwọn nǹkan àbí lábẹ́lẹ́ nígbà tó ń sọ ọ́ lẹ́ ẹni pé lọ́dún kú ló wá dà wà inú ọ̀rọ̀ mọ́sálásí láwọn ọ̀dà ẹ̀rẹ̀ àtàwọn omi o lè sọ fún mọ́sálásí pé ìwòlẹ́sì kí ó jẹ́ ní òfin ẹ̀fẹ́ àwọn ìgbìmọ̀ Bẹ́yìn àbá lágbára tí ó lè wẹ́lẹ́kọ̀ọ́ ní ó fi jẹ́ kí ni ìtòkìlì ọ̀hà ní àgbà tọ́lá kẹ́ńtì bẹ́ẹ̀ ni ní ó máa wà dáàbì ní mẹ́dùn tàbí dáàbì wà á lóde mẹ́dùn tàbí àrùdí. Wàdáàbì ní mẹ́dùn tàbí àwọn ọmọ tó wà mẹ́dùn tàbí dáàbì ní ó. Tọ́lá kẹ́ńtì bẹ́ẹ̀ ni wọ́n ti máa yọ ní máa ṣe fún òfin òfin jẹba kẹ́nà yọ ẹ bá ń pín ìgbàgbọ́ òfin fún náà. àwọn ìgbàgbọ́ òfin àlejò òfin ni àlejò bá mọ̀ náà ti ń jẹ̀ta fún mẹ́ta ara mẹ́ta kẹfẹ́ yóò fi ìfẹ́ yọ̀ náà. ẹni tí ò ṣe ti fẹ́ ó rẹ́ ti kẹ́ ìjẹ̀bìlá

ó ń bú ọlọ́run wá ń bú ànábì mú rẹ̀ wá ń bá ìdá ìdá ní ìṣe yìí kò sí lọ́kà bí wọn. wọ́n á ilé ẹ̀kọ́ ìwọ́lọ̀ káwọn lè kó sí kó lọ bá wọn. àwọn ìwà ìwà àlọ́ ìlàmàlù ìtọ́rínà àwọ̀kọ́ nínú wọ́n pọ̀ṣẹ̀ ìdá àfẹ́lọ̀ ìgbẹ̀rún mẹ́ta kò sí ìgbẹ̀rún mẹ́ta mùnàfì tí ó súnmọ́ta màdínà láti pàdé wọn àwọn tí wọ́n rí títóbi islam tẹ́ ọ̀rùbẹ̀ Ìsìnkòrò ìsẹ́rò bí ìbára ẹni wọ́n wà lọ́jọ́ wọn lọ láwọn tí wọ́n lé. Tẹ́ẹ̀ kí mẹ́ta lọ́dún ìgbẹ́jà fún ọdún àbúrò àwọn òbájọ́ ọmọ sàlùmù ti jẹ́ ṣíámà àwọn ọ̀nàmì ìdílé ṣùlá òun náà báwọn mùsùlùmí jáde sí àtẹlọba àtẹlẹ dára tí mú kí n bí ọ àwọn yàrá òkè ọjà fi lọ́wọ́ sí jẹ̀wọ́ àmùsùlùmí. àwọn ọmọ ẹgbẹ́ mi ọ̀gá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà náà bá ṣe àwọn èdè ìgbà ọ̀sẹ̀ lọ nǹkan àjẹ́ àwọn àti tùsùn lọ ó kù díẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ ìjàmbá yìí fàkàdúgbà lọ́wọ́ àwọn ẹ̀wọ́n ní àwọn ẹ̀wọ́n yẹ kúrú bọ́ọ̀lù náà bá lọ́wọ́ àwọn ẹ̀wọ́n kí lànà bá wá sí ẹja pẹ̀lú ó bá fi kẹ́kọ̀ọ́ ó fi ọ̀gbìn ti àwọn ọ̀tọ́ kan wọlé àwọn abẹ́rẹ́ tó máa padà ó lé bí títà tù ó ní wọn padà ní àwọn ọ̀sùn ní tí wọn kó nọ́mbà àwọn ìròyìn nílẹ̀ iṣẹ́ wọn ti ọ̀dọ́ rẹ̀ náà ni wọ́n gbà wọ́n lọ́wọ́ òní òfin ọdún information nípa yẹn àwọn ẹgbẹ́ lè wù. àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ wọn bá àlejò láàmú bí ọ̀pọ̀lọpọ̀ ayé àti wàtí wọn. àǹfààní ìlú mẹ́fà ọlọ́run ti ayé àbí mẹ́ta sàlàyé àwọn obìnrin. ayé àkàtẹ́rẹ́ sàlàyé mọ̀nàmìtì tààtì ní ayé lọ́run sàlàyé àwọn ọ̀rẹ́ ayé àkàtẹ́rẹ́ tààtì ní ayé àwọn ọ̀rẹ́ mọ̀nàmìtì lẹ́nu tí ẹrù bí ìgbéró bẹ́ẹ̀ lára yín táyé náà wò bí bára yín òun gẹ́gẹ́ wá ní ìṣèlú tí ó fojú jáde ní ọwọ́ wọn níbẹ̀. òun wá ní gbàgbé ní oṣù wọn wá lọ sí nítorí tó kò ó bẹ̀ tó sọ ní kò bẹ̀rẹ̀ àwọn. ẹ àti ìdí yóò lọ kókó tó kò ní bí àfihàn tí wọn wá lọ sí torí kò lẹ́kọ̀ọ́ láyé àti wá sọ ní pé èyí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn náà wò. ṣé wọn lọ sí àwọn ẹ̀sìn kẹta nínú bí àwọn èèyàn. تلك لمن يظلم الكفر ويبطل الاسلام ده مين ده قالوا فيه اه دي مين المتدين يفضي ما هيبيع على التفكير لما ذكروا الان من الدولة مسلمين والله لا تشتري المسلمين دوا في الغرب بتاعها بتوجيه ولبائن تشر فقال رجل من آل فرعون يقتلون منهم لماذا تكون هناك افضل من اجل ان تكون هناك افضل من اجل ان تكون هناك افضل من اجل ان تكون هناك افضل من اجل ان تكون هناك افضل من اجل ان تكون هناك افضل من اجل ان تكون هناك افضل من اجل ان تكون هناك افضل من اجل ان تكون هناك افضل من اجل ان تكون هناك افضل من اجل ان تكون هناك افضل من اجل ان تكون هناك افضل من اجل tí gbogbo ìgbàdá bá ti ń ṣe ọ̀rọ̀ nípa mọ́dá kí máa wá fún mi ní ẹ̀làbáyé ẹgbẹ́ mẹ́ta ní ìgbàdá lórí ọ̀sán. arákùnrin ní wàjá àwọn olójú ló ń bẹ̀rẹ̀ lọ́dọọdọ. wàjá àmì náà fún ọ̀dì màdínà sí ọ̀dì lórí ọ̀sán. olùsọ̀tún ọ̀dọ́ ní ọ̀dẹ̀ lọ́wọ́ máa. يعتبرون بك ليقتلوك Ibu tí kò láti tún náà máa máa ń fẹ́ẹ̀dì information ìsìláàmù táwọn ọ̀dá ìsìláàmù. Lẹ́tọ́ òun náà yẹ ṣe mọ̀ náà ti di mùsùlùmí lọ́pọ̀ lè di ìsìláàmù náà. Òun náà wọ́n máa máa fẹ́ẹ̀dì information ìgbèrú fún àwọn mùsùlùmí tó bá yára wa. Lọ́pọ̀ láyà láti ìdí jẹ́ gbàgbọ́ rẹ̀ hàn especially ìdàgbàgbà nílé ọ̀hún dọ́ọ̀tì ìmẹ̀láyé ọ̀lẹ́ ó lè fi lẹ́yìn náà dàbí ó lè máa ẹgbẹ́ mi máa lè ayẹ́ tí wọ́n lè lórí rẹ̀ fún bẹ́ẹ̀ máa gbọ́ wọn kó wọn àbọ̀ wọn ni ẹlẹ́bí wọn kà lásán yóò fi máa bí ìfún wọn fáwọn tó fi lọ́wọ́ sí wọn wọn máa ń bí àjẹmọ́ lórí ojú wọn ọba pọ́ǹtì ẹ̀kọ́ kára gẹ́ látẹ̀júwe ní ó kàwọ́ pẹ̀lú ọ̀pẹ̀ tí ló kó nira àti ṣe ṣùgbọ́n kò nìyẹn ṣùgbọ́n kí náà pé èbèrè ń torí pé kò lágbára àti ìsìláàmù báwo tó wá gbọ́ sí náà wọ́n yẹn bẹ́ẹ̀ ẹ̀rọ ìlú rẹ̀ láti ẹni tí ń torí ẹ̀ ní mùsùlùmí níjẹ́ pé èbèrè ni àwọn àti sí ìwà àwọn àmì wọn làfẹ́ wá pé lọ́sọ ẹ̀ lọ́sẹ̀ ìdájá àkàlùmọ̀nà fi kúrò ìdájá àkàlùmọ̀nà fi kúrò lọ́sọ̀rọ̀ ànábì táwọn ọ̀nàbì kí bá wá gbọ́dọ̀ ẹni túmọ̀ pé àwọn ẹ̀sìn kí èé sábà ayà ìgbìyànjú ọmọ bá ti dọ̀rọ̀ ọmọ ti mẹ́rin ní pàtàkì ìrọ̀lá ọmọ rẹ̀ sí ọ̀rẹ́ rẹ̀ ọlọ́run sọ wáyé káwọn tí wọ́n náà ti lọ ṣùgbọ́n àti ní ìròyìn báwọn ìlú ìkàrà. ìgbà mí mẹ ẹ ní lágbára àti ìṣúná ọmọ náà sì kí ọkẹ fún ọmọ kẹfẹ rí tí èyí ti dé eléyìí ọ̀sán ìṣúná ẹ ti máa tẹ̀sẹ̀. ilé tí wọ́n ń lọ ìṣúná ìyàwó àìsàn ìyàwó ẹ̀sìn kápá fúnmọ́ ní àléébù wà fáwọn mùsùlùmí mùnáfìkì ló spread information nígbà táwọn mùnáfìkì ṣe ọlọ́run lára ìlú rẹ̀ lọ́wọ́ àwọn àgbègbè àdúgbò tó máa ń sọ̀rọ̀ sí àbájá ìlú rẹ̀ ló máa ń lágbájá ìlú láwọn kìíní ẹ̀dá pa àwọn ọ̀sán wa ń gbára wa jù ó lè ń bẹ nínú ara wa náà ní ní pé ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí máa fẹ́ mọ́. Ìgbà ìwọ sí ọ, ọdún apàdá yìí. Yóò wá kó bá wọ èèyàn yóò kó bá kẹ́sì ìjọsẹ̀ lọ́dún yìí. Alẹ́ ni mo ń gbà ìgbó ní kẹ́mẹ́kára. Èlè yóò lò ó ní wẹ́pọ̀nù àti mùmìnì bí ìṣẹ́ kárí òtún ìṣẹ̀lẹ̀ àdíjà àwọn ọmọ nàìjí àwọn ọmọ ni wà á dínú àwọn àdíjà lọ́pá لا يتحدث الناس إن محمدا يقول سبحانه nǹkan táwọn èèyàn máa ń wá sí ojú ṣẹlẹ̀ wọn fi ojú lọ́kà àgbà wọn mọ̀ ẹ̀ kò dá òwe sílẹ̀ báyìí àwọn sàábì fẹ́lẹ́ parí. àyùmọ̀ ìgbà ni àbúrò àwọn ọ̀gá yóò máa sọ̀rọ̀ ilé iṣẹ́ àmàlù lábẹ́ ìgbà náà yóò sọ̀rọ̀ sí orí náà lábẹ́ ìgbà. fọ́dà ọmọ rẹ̀ gẹ́gẹ́ àbúrò rẹ̀ jẹ́ ọmọ rẹ̀ náà jáde ọmọ Amen Lord. Amen Lord. Amen Lord. O Senhor é hoje. Amen Senhor é hoje. Wọ́n mọ̀ wípé lórí mùnáàmì kí àdàpè búkẹ́tẹ̀ yìí o. Ìtumọ̀ yẹn tí máa mùnáàmì náà ní tí máa tẹ̀sẹ̀ rí. Wọ́n lọ kó ọ̀kan tó kúrẹ̀ ní mọ̀sùn ní àlejò ẹ̀kọ́ sùn bí o. Àwọn àgbàkà àrílẹ̀ àwọn ọmọdé àwọn bá kìí wọ́n ti mọ̀ pé àbúláyé bá òlábìkì ọmọ àyàbí àwọn ọmọdé àwọn ọmọdé àwọn ọmọdé àkókò àtẹnudọ́ rẹ̀ ọlọ́wọ́ ayé pẹ̀lú kò fẹ́ bí àbúrò bí wọ́n fi ṣọ́ bàbá wọ́n fi bí bàbá pé a ṣà lẹ́nu Thank you alẹ́bí máa ti dèké ìsúláyé yìí alábàtẹ́ ìdèké ẹgbẹ́ lọ sí lọ sí lára bí wọ́n ṣe lò ní pé mùsùlùmí fún ẹ̀rọ rẹ̀. kìí ṣe mùsùlùmí. Bọ́dọ̀ wọ́n bá ti ní kí máa ń bí wọn lára. Ìsìláàmù ló kọ́ ẹ̀ níjà. Àmì ìsìláàmù tó pè é wọn á gbà lórí. àmì ìjọba tó lọ sí ìlànà ìjọba wa sọ ẹ́ àdàbẹ̀rẹ̀ wa kò sọ́ni aláàbẹ̀ òní ọmọ mímú àwọn tá a ti fún ọlọ́pàá lọ. Àbẹ́bí lọ́wọ́ dá àwọn ọlọ́run fún ọ́nà gẹ́gẹ́ lọ sí ìlú ìlú. Ó gba àwọn tá a ti dá fún wọn fún wà láti sọ ní ìlànà náà bá ti kú láti òde lọ má lọ ọbẹ̀ kí wọ́n fẹ́ ní ìwọlé wọn. Wà láti ọkọ̀ máa lápá òwe yìí. Wọ́n dà má ti kàwé lọ. Ayé àwọn ọlọ́run sọ ọ́ dé wọ̀ bá àdúrà fún àdúrà yìí náà láti kí oṣù nàbì olùkọ́ náà yọ̀ ní rẹ̀ àti gẹ́gì nàbì tí òun jì àwọn náà nàbì yìí nàbì òun nàbì kí wọn wá àlùkù sẹ́yìn kẹ́kẹ́ wọn kí ọmọdé wọn ti wá lẹ́nu tọ́lọ̀ ká nàbì kẹ́kẹ́ ó dàgbà máa bẹ́ àwọn àwọn àlùkù yẹn ní mùsùlùmí àti ibi tó ti fi wà láti fún ilé àlọ́ àti ní wọn òkú ìgbà wà. àwọn ẹni tó wà lónà tó wà ní bí aláàjì kàlákàwà aláàjì pé kò láti fi a lè fi lè pépè mi tó bá ti dá owó tó ń bá owó ìgbà mọ̀ bọ̀gá tó lè mú kẹ́ ní wọn mọ́tà lásù tó wọ́n lè ká jùmọ́ ó tó wàá jù àyíká àmàdára wọ́n dà gbogbo ọkùnrin náà tó ń kárí ìmọ̀lẹ́sì ti ní àárín òde tí òun kò ti bí òsáwà yìí àwọn sàáfì ìjọba ìjọba àwọn sàáfì ìjọba ìgbé ọwọ́ ẹ̀ fáwọn sàáfì ìjọba wọn ní ìdílé ìjọba kẹ́lì mọ́ nípa ìlànà ìlànà ìjọba. Rọ̀sí ìlàjà Gajúnà Sùkúrù. Báwo náà ti kí bá dé wọ́n lọ́ọ̀rẹ́ àgbọ̀n? قالوا نجعل إنك لرسول الله àwọn dára tó ń fi ní ìsìnkí ọ̀sán àwọn aláwọ̀ tí lórí o àtàrà àwọn àwọn ọmọdé kò lẹ́nu àwọn olùkọ́ àwọn àtàrà láìláì tó tó náà mọ̀mọ́láfíkì náà máa fi àkàkọ́ wọ́n máa wá bá àdìdáńdì lẹ́nu tí ó máa fura pé nàṣàádì ó ti máa nàṣàádì ó àwọn àbáyé tó lọ yẹn náà àlè. àwọn fúra fún aláì ẹ̀sùn ẹ̀. iná ti alálọ̀ sóòlù lọ fún ìṣe ọlọ́run ní wọn jẹ́ làbáyé ọdún tó ṣíkú ọ̀nà méjì wọ́n yẹ kí sẹ́ni ò sí mú ọ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ mú àìsàn ìgbàdé mẹ́rin òfin mẹ́rin làbáyé ni tó jẹ́ wípé tá a bá nínú tàbí ìgbà àwọn ń dẹ́kun ní àti nínú ó ní mọ̀mọ́nà kọ́tù lọ́bárí ìwọ̀nbárí kí n ta fúnyà ní ìrọ̀lọ́pá rẹ̀ ó bá ìlú sẹ̀lẹ̀ mọ́ wọ́n ti múná dé àbáyé àwọn àtẹnudà àdéhùn ìlú àti tó fún wa ní information ìdàpọ̀ sí kí n tó bá fún wa ní èrò rẹ̀ bá nílẹ̀ wọ́n ní sábàlú sọ̀rọ̀ ìdàbáyé tó rọ̀ níbẹ̀ tí n tó bá ní èrò rẹ̀ bá oníbẹ̀ á ní ìlànà máa ń lọ. Àwọn máa ń bá mi ní ọjọ́ ìjọba yóò fi gbọ́dọ̀ padà nínú. Oníbẹ̀ tí ó ń gbé bẹ̀. Wọ́n ní kò tó kí ni a fún ní àdéhùn information. Kí information yẹn wá níbẹ̀ kò tó ká pè é lówó ní sọ́ọ̀dì. Kò tó láti gbé ní olódodo. Ìyá lè fún àdéhùn information.

àti àdìsí àwọn information àwọn ó sì fún láti yí àwọn ọmọ wọn kí ni fún mi àwọn mùnàbí kan fún ẹ̀kọ́ òṣèlú àwọn ìfọwọ́ fún òṣèlú náà wọ́n fi lọ́sùnrájú iná tàyà lọ sórí wọn láàjẹ́ òde òṣèlú wọn. wọn ọ̀gbọ̀n bóyá náà mo yí ìlànà ẹ̀rọ àwọn òṣèlú wọn lọ́sùnrájú iná tàyà lọ sórí wọn láàjẹ́ òde òṣèlú wọn. Láàrín pé kí ìtọ́lẹ̀ sọ kábàkù ní sídùkù ìgbàmẹ́jì مطابقة الواقع ومطابقة اعتقاد المسلم كلا ذلك با انت لو سلام ọba amúlòtọ́ ọkùnrin wa dákọ́ àjẹ́ọ̀kẹ́ ẹ̀ndọ́gbẹ̀rẹ́ ní ìlàbá yìí ẹ̀lẹ́gbẹ́ ní ọ̀fẹ́ bá ọ̀dọ́gbọ̀sọ́tọ̀ rẹ̀ ó fẹ́ kú làwọn ọ̀fẹ́ rẹ̀ àwọn ìbá lọ ọ̀rọ̀ ìjọba ọlọ́wọ́ tó náà bá sí ìgbà tí wọ́n mú lẹ́lẹ́ ara ó sọ̀rọ̀ yẹn yóò lọ pa òǹkọ́ ni wọn làbá nǹkan fún wọn lẹ́ẹ̀kan làbá yìí wọ́n yìí kọ́dà fún làbá bá ìṣẹ̀lẹ̀ mú òǹkọ́ ni wọn pépé nígbà tó ọkọ̀ yóò bẹ̀rẹ̀ bọ̀ nínú ọkọ̀ ẹ̀jẹ̀ náà dá mẹ́ta ni. sọ bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ mi Sani, ẹ̀rùn náà ti gbé wọ́n fẹ́ òṣìṣẹ́ ọlọ́run ní Nàìjíríà lọ́pọ̀. Wọ́n láwọn ẹgbẹ́ ìyá wọ́n fúnra fún òṣìṣẹ́ ọlọ́run ní ọ̀pọ̀ àwọn aláàbọ̀ ní Nàìjíríà lọ́pọ̀. Lọ́pọ̀ ní ọ̀pọ̀ ọ̀rọ̀ ní àìgbá òjò. Lọ́pọ̀ náà ti fún wọn àwọn ọ̀gbọ́n kí ìyá bàbá àjẹ́ wọn ti búra. Kí ìyá bàbá àjẹ́ wọn ó ní wọ́n ti búra. Wọ́n máa ń ké báwọn bá tó bẹ́ẹ̀ ẹ̀sìpẹ́ni ṣáà lásìkò ìsìlámù lágbára lásìkò àìlámù lẹ́yìn bá jẹ́ mùsùlùmí ó kàn wá jáde lọ́wọ́ ìsìlámù náà ló pa ní ìlú bẹ́ẹ̀ ló ti bá ìsìlámù tó yọ ọ́ láti lọ sí ìwé àwọn òfin ìlú náà yọ ìwọ́n lọ́jọ́ náà lè lọ ìyá ìgbé oṣù ọdún tí ó kàwé ọdún tó tẹ̀kọ́ oṣù ọdún oṣù ọlọ́run ìgbàlódé oṣù gbàdé náà. Information wà lọ́wọ́. Information yẹn àwọn tí wọ́n ń torí bá wò ní ìbára wa jọ especially láwùjọ tí ìjà ń bẹ láàrin àwọn ọ̀dà wa lọ́wọ́ ìlú abá yóò jẹ́ mi lọ́wọ́ fún ọ̀rẹ́ ìjà yóò lọ fi sọ̀rí à síkàpọ̀ sẹ́ńdíẹ̀ àbájẹ́ bá wù láti yé yóò lọ fi ọlọ́run àdá àwọn ìjọba nàìjíríà nínú sọ̀rí àdìrà nínú àwọn òṣèlú bẹ́ẹ̀ àyẹ̀bá ọmọ káàkiri àti ẹ̀yẹ òfin ọlọ́run wà lọ lórí ìjà mẹ́fẹ́ ẹ̀yìn náà irúgbẹ́ ẹ̀dọ́gbẹ́ ẹ̀ṣẹ̀ lọ́dà tó dára pọ́ọ̀tù tí òfin bá tún níwú kí a lọ́ọ̀dọ̀ pọ́ọ̀tù bá lọ́ọ̀dọ̀ ọmọdé ó fẹ́rẹ̀ kí bàbá yìí kọ́ sí níwú tó ní sí ìjọba ní òfin tí wọ́n náà gbàdá sílẹ̀ kí àwọn ẹ̀ṣẹ̀ tó kàyọ̀ tó ti dáyé wà nínú ọdún láyé jù wà náà sí mú àbá ọ̀yà máa gbogbo ilé information ìlú àwọn tó lè ó bá yí àwọn ẹgbẹ́ lọ́wọ́. so yẹn ni àwọn mọ̀nà ti kí òfin lè láyà láyà tó ti gbà pé mùsùlùmí àwọn tí wọ́n ń gba àwọn àǹfààní islam wọ́n máa lo oko islam wọ́n pè. ọ̀rọ̀ wọn ni wọ́n ọ̀rọ̀ wọn ni tẹ́ bá lọ sójú ogun sẹ́yìn ìrìnì bá wá kó èrè òkú dé tọ́bátíwá ń fi tí wọ́n lọ́wọ́ láti ọkùn máa kú ẹwà wà àrà láti jọ ọkọ̀ àjọ wà náà nìyàwó. wọ́n yẹ kú nínú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ṣẹ̀ tàbí kọ́ ọ̀rọ̀ láti tẹ̀síwájú àdéhùn tí wọ́n náà máa kó mílẹ̀ ìdúró. tọ́jà wọn mùsùlùmí náà wá jẹ ìyá wa ó ti wá lọ bá ṣẹ́ ọ̀rọ̀ àwọn ìjà wa wà àwọn ìjà wa wà so wọ́n ti tún olè wá fún ẹgbẹ́ àti mẹ́rin kọ́ bá kílẹ̀ pé ọ̀rọ̀ sí wọn fún ìgbésà so ìyẹn tó jẹ́ pé wọ́n ní ìdí wa láti kúrò gbà mọ́ Ọlọ́run ni wọ́n máa yà ádámú iná lẹ́wọ́n náà fi sí ìrìnàjà káàkiri mú ìyá àkókò wọ́n làwọn wọ̀ láàbì ìdẹ́wọ́ àdébẹ́jì dá sí ẹ̀rọ. Ìgbẹ́jọ́ ní ọlọ́run ومن كنتم تحرون تموتن دعما فصدوا عن سبيل الله وفي أيمانكم ومن تفكروا túnṣà túnṣù ni irin nígbà tí olùdámọ̀ fúnlọ́wọ́ pé kí kí ìdáhùn tí wọ́n gáì. ọmọ tí wọ́n bá láyé àwa pé àwọn ní mùnáfíkì àti ẹgbẹ̀rún lágbà ìdájí àwọn ìdúró ìrìnfàṣì bẹ́ẹ̀ ní mùsùlámù ìṣẹ̀yà ìsìlámù ti ń darí ẹ̀ láti sáyà ní ìdáyé èyí ó ti ń lọ nílé yìí kẹ́lẹ́ ní yá ìyẹ̀wò ní fúdídọ́rù níjọ́ yáyáyáyá ní àmì wọn lẹ́ sí òfin rídà ṣe ìyẹn lọ́wọ́ ìṣẹ̀ṣùmá kíkó àbáwí tí fi ń bẹ lára wa tẹ̀lé wọn ló wọ̀ fẹ́ lára má bá bá wí wọ́n fẹ́ máa lọ sí ìgbọ́ ìlú bí a ẹgbẹ́ láì gbọ́ àfẹ́sí ní ẹgbẹ́ láì gbọ́ àfẹ́sí ní ẹgbẹ́ ìlú lọ́wọ́ láfẹ́lẹ́ àbáwí kò lọ tí wọ́n bá yà lẹ́yà wọ́n wọ́n ká àjọ bẹ́ẹ̀ ọdún àtúmọ̀tún bẹ́ẹ̀ ṣe kọ̀mọ̀dáǹtì ìbá wọn fẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n gbà wọ́n wọ́n ṣe bá mi àgbà wí wọ́n ṣùgbọ́n náà sọ fẹ́ gbà ṣe ní ó fún wa ní ìgbé àgbẹ̀wò pẹ̀lú ìlú so àwọn mọ̀nàtì kí ẹ ìbúra ọtún nípa àgbẹ̀gàdẹ́bí àtúntò tí ò gbàgbọ́ ló lé mi ò ìta ọdún àìmáàna àwọn òṣèlú nàìjíríà wọ́n sọ àìmáàna ìbúra wọn àwọn ìbúra èké wọn nínú ìbáfíì mọ̀nàtì kí náà wọ́n tàbí hàn ìbúra rọ èèyàn lè dẹ́kun náà sì kí ìmọ̀ nọ́mínálì láì ní máa búra rọ ní bí ọmọdé tí ó pọ̀ ní máa rọ láì wọlé wọlé wọlé àwọn lè sọ ìgbà tó kì í gbà yín nígbà bá ní pé ní ìmúra ń jẹ́ àyọ̀dá ìdí gbọ́dọ̀ wà wọ́ ayé sábà wọ àyà ìgbà tó bá níjì gbọ́dọ̀ tó tóbi ìtumọ̀ wà láì mú fún táwọn èèyàn tí ń dò nítorí fún fún ọlọ́ ọ̀gbà adébájọ́ ìpìlẹ̀ lẹ́sùn lórí ká bá dà gbà láti bá dà ní àwọn ọ̀lẹ́sọ̀ kí n tàbí náà àwọn ọ̀lẹ́sọ̀ tó wọ́n yìí wọ́n ká ní ọ̀lẹ́sọ̀ tó wọ́n wọ́n tún fà ẹ̀fọ́ wọn nà wọ́n á tẹ̀lé náà ẹ̀fọ́ pàṣẹ àwọn ọmọ nípa tẹ̀ ẹ̀ ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ dà ẹ̀ gbọ́mọ́ ẹ̀ wá wọ́n gbọ́dọ̀ ká wọn bíbẹ̀ káwọn lẹ́ ní ìfún wa pàmò ìgbà yìí ni àwọn jọlọ wọ́n tó máa ń jẹ́ lọ́wọ́ kàlá wọ́n máa tó wà láì káwọn ọ̀rẹ́ yóò di jáwọ́dá wà láì wọ́n dáwọ́ náà ló ti wà láì lórí ní ìdáwọ́ náà wà láì wà láì wà láì wà láì wà láì wà láì káwọn ọmọ ká dá wà láì tó ti tilẹ̀ wà láì ní pé wọ́n ti kú wà láì kódà kọ́ fún tí kò ló kò ló ń mọ̀ wà láyé ìdí wọn ẹni ọ̀sẹ̀ ẹni lọ́ba ti ń sọ̀rọ̀ àwọn ọmọ ìyá àná kókó ọ̀rọ̀ tó lórí ìyàwó pẹ̀lú kí ẹ báyìí wọ́n bá ní ìyá tó bá lọ kóòtù bí àkókò nìkan ni wọ́n ti tó wàá fúnra pẹ̀lú ọkọ̀ ọlọ́ọ̀lẹ́ẹ̀mẹ́rin tí wọ́n láì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin yóò tún wá sí ní ìlera rẹ̀ lẹ́lẹ́ka ọ̀dà akẹ́kọ̀ọ́ má ti pamọ́ kí a jẹ ọ̀ gbogbo ìgbà ìyá tí ẹkú jẹ arábìnrin wọn pẹ̀lú wọn náà ní kó ẹ̀kọ́ tó tó náà bá ká ń ta wà láì lè jẹun wọ́n yẹ wà ní ẹ̀lẹ́ àdáàbà àwọn tẹ̀ ṣùgbọ́n àyùbá àṣà àdáàbà ti ń bẹ̀rù láàrin ìṣàrò ìlànà ìlànà ìkàrà ẹbí alọ́pàá ní gbogbo ní o ó sì gbọ́dọ̀ múra kó dàbí ìyàwó ọmọ ẹ̀rọ kan gbọ́dọ̀ gbò kò láì sì yá yàrá mọ́ ó lè dé ayé kúrò lórí ayé ìwà ìwà ìwà ìwà ìwà wọ́n ìwà ìwà ọ̀n tó tún ìwà ìwà òṣòkòṣò ìwà ẹ̀rọ sọ̀rọ̀ lọ ibi tí wàá dàbí tó lágbára dé ó máa kó wà láì dáwà dáwà dáwà dáwà ó lè sọ wọn tún ìwà láì ìrẹsì tó wà láì dé ìwà ìwà ìwà wàláì wàláì ẹ̀rọ rẹ̀ júùsì wàláì tí ẹ̀ bá ti di júùsì wàláì lọ́dún náà àyàn sẹ́ni tí èyí sábà ti wàláì ní nígbà tó bá ń ṣe inú rẹ̀ kí wà. àbẹ́bí ni àlùbáyìí náà ti wàláì lè lóde ẹ̀rọ tí má dé mi wọ́n ti àlọ́láì tó lè rí ó kàn lọ́wọ́ láti mi ẹ̀rọ òṣìṣẹ́ náà sọ òṣìṣẹ́ wàláì lọ́wọ́ ní ìbáraẹ̀ ẹ̀rù ìṣíkì kankan tí ń pèsè ní fóònù pípẹ́ lọ́wọ́ aláàjì yìí tí fóònù mi ní o wà láì sí ẹni tó ti wà láì kọ́rọ́ rẹ̀. ọ̀nà wà mọ́ ìlú ẹ̀kọ́ ní ọ̀rọ̀ ẹ̀rù ti àbá o wọ̀n lè nínú àlámá ní àgbà. ṣùgbọ́n àwọn ìdájọ́ ìsinmi owó ti wà lọ́kẹ́ àwọn náà lè kí náà lẹ́yìn náà kí náà wà lọ. ìgbà kí náà wà wà sí. òun náà kọ́ ó rò pé tó ń ní ẹ̀kọ́ jẹ́ ìdájọ́ lórí ọ̀pọ̀ fún ìmúbẹ̀ ìtàkùn ọ̀kẹ́wù. Ìtàbàlú àìmáàna rúntún nàdá bàbá jù àtàbìrù ńlá. Ọwọ́ ti máa búra wọ́n ni wọ́n ti ṣe túrù kan, wọ́n ti ṣe fẹ́ǹsì tí ò ní jẹ́ kí ní àwọn láyé bà. Bàbá jù àtàbìrù ńlá. Ọwọ́ ti jọ́nà yẹn tó jọ́nà ìwé wọ́n ṣe àwọn wọ́n ṣe lọ wọ́n ṣe lọ wọ́n kẹ̀rẹ̀ wà láì wà láì ó ṣe òdì wọn agbúrú yẹn wọ́n yìí sọ láti ẹ̀rọ bí mo náà ti ṣe ṣe láti pàdánù ìmọ̀rọ̀ àwọn ti ta yí òòrùn ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ àtúnlẹ̀ pẹ̀lú ẹ̀rọ ní oòrùn ta ìrọ̀dá ìrìnà òjò inú àwọn olùdókòwò inú àfẹsùn náà èmi olùdókòwò tí fọ́nrán òjì kí àti hàrì náà sọ̀rọ̀ anybody ẹni jẹ́ mùsùlùmí tó wá ṣe tí ò ní sọ́rọ́ ní mùsùlùmá tó ní kèbùrù kéèsè ní bẹ́ẹ̀ àti ẹ̀rọ tó pẹ̀lú rẹ́ńtẹ̀ ẹ̀rọ tó pẹ̀lú ẹ̀yìn lẹ́tọ́ àti kèbùrù nílùú ìsìlámù ọ̀tá ní jọ́ọ̀jì kọ́ ní ní ó ànáwùsù pé àwọn adájọ́ kan tí yóò ti gbọ́dọ̀ yẹ fún ìsìn lọ ẹni ọdún kìí kìí kí ń jẹ́ fún ìṣòro lẹ́lẹ́lẹ́ ìṣúná rẹ̀ ní ìyàwó rẹ̀ ní ìlànà rẹ̀ kí wọ́n ìgbéyàwó rẹ̀ púpọ̀ sí ìlú ọmọ rẹ̀ ó bí kò lè dógún ẹ̀ olóò lè dógún ọmọ ẹ̀ lọ bó bá kú àlè ìṣúná ayé mùsùlùmí bó bá kú àlè kí òṣùná bó bá kú àlè ìwé wọn ò mọ̀ pé lẹ́yìn káàbíwò ó láwọn àwọn àtàrùn ti tẹ̀ tó lẹ́ láwọn ìlú ìsìláàmù ti bí yàrá ti ṣe tó wọ́n ti ká àláwọn ti tó kéde ìgbà ni wọ́n gbé lọ wájú ayélujára yóò wá kó báyìí ká láti òkú lọ́wọ́dá fún o káàbíwò bẹ́ẹ̀ náà ni mùnáfìkì mùnáfìkì kò sí yàtọ̀ láàrin mùnáfìkì àti káàbíwò. mọ̀nàfìkì iṣẹ́ tí mọ̀nàfìkì ń ṣe iṣẹ́ òṣèlọ́lọ́dà ọ̀sọ́dún ẹsẹ̀ ní ìdá ọlọ́mọ̀nàfì wọ́n ń gbéyàn kúrò lójú ọ̀nà ọ̀rọ̀ ìwé làwọn mọ̀nàfìkì ṣe lójú bọ́dẹ̀lù nítorí pé àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ lọ jagun tí wọ́n ò tí ì gbé tí wọ́n ò tí ì tó wọ́n tó lọ fáwọn àmì ìpadà ọ̀rọ̀ wa àwọn ẹjú tí ò lọ òkúrú lẹ́yìn náà kò yóò sàmà ọ̀rọ̀ tó ń rọ̀ máa ní àbí ọ̀rọ̀ tó. èyí rí ìkúnà ìlà ìrọ̀. wọ́n ti wà lóṣù báyọ̀ káàná ní táwọn òṣèré ti gbọ́ kàkà àtàbàjẹ́ àwọn ọ̀dà ló ń pẹ̀lú òun àbí àwọn ẹni bá lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa lọ kọ̀ǹfíǹsì apákanú àwọn dámájájá. ẹnì ẹ̀kọ́ mọ̀ ní òun mọ̀ láti ẹ̀kọ́ tàbí àwọn akẹ́kọ̀ọ́ tó tẹ̀lé ní ẹnu wa ẹgbẹ́ wọn. àwọn ọmọ pàtó àwọn àbúrò ẹgbẹ́ wọn ọ̀rẹ́ ẹgbẹ́ wọn ọ̀rẹ́ ẹgbẹ́ wọn ọ̀rẹ́ ẹgbẹ́ wọn ọ̀rẹ́ ẹgbẹ́ wọn àwọn ọ̀rẹ́ ìlànà òkìlà káyé àwọn ọ̀pọ̀lọpọ̀ òṣèlú tí wọ́n ní òkìlà dàgbà lọ́kàn. àwọn ọ̀rẹ́ ìlànà òṣèlú wà máa ń yẹ̀bì àwọn ọlọ́dẹ lọ́tù báwọn tí wọ́n wà lójú ogun wọn bá padà sílé àwọn tí ń sọ́dé bẹ̀ èyí orí ikú náà ní ìlà lérọ́rọ́ ọ̀bẹ̀ ẹ̀ta lójú ogun àwọn tó ṣe wà sí

ọ̀fún fẹ́kẹ́ mi tó fẹ́ ṣe é ṣe ọ̀fún náà wọ́n lábù nínú mẹ́rin màdà àmàtà jíjà lórí ayélujára lẹ́ka lọ bí àtìmọ́wó wà bá àǹtí màmá bì á. ẹni kankan tó tí ó ẹni tó fẹ́ bẹ lọ́wọ́ pé mo kọ́ ọjà rẹ̀ náà wọ́n ti lọ rẹ̀ ẹni kí wọ́n náà ó sọ wà lọ sí ilé wa rẹ̀. ẹni tí ó sọ bó ń sọ kò ní ìmọ̀ ohun tún tẹ̀lẹ̀ tẹ́lẹ̀. tí mo máa ń sọ bẹ́ẹ̀ bóòrò ni wọ́n ń sọ lòkù. àwọn abájára jù àwọn ọmọ yóò wáyé. ọdún wọn wá pé ìrìnàjò ń dé àwọn tó fẹ́ wá ẹgbẹ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ máa ti sọ gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ kẹ́rẹ́ ń dùn ó ní lápá ó kò sára ọ̀gbẹ́ lọ. ẹgbẹ́ àti bẹ́ẹ̀ tó lọ láti ọ̀rọ̀ ọ̀rọ̀ láti kí ní èèyàn ní ìdàgbà ìdájọ́ ìlọ. ìwé àkàrà àwọn ọmọ ọdún sáwọn ọ̀dàkà ìdí tó dùn ní ọ̀dà ọ̀rọ̀ ẹ̀rọ ṣe fún irun tó lọ bí ó fi ó gbà yìí ní ọmọ pàtó gbogbo lọ́jọ́ ìṣèjọba ìṣòro ìdájọ́ ìṣòro ìdájọ́ Maka masalah tidak bukan Agar kita wafi Aku berbuat Selamat Selamat Bukan kepada itu ẹ̀wù lókè ìdíje ṣe òjẹ́ kó lè sọ kẹ̀dá rẹ̀ àwọn láti. wọ́n wá àwọn ọmọ ayé mi wọ́n ayé àbí oṣù àti àmà yóò wá jẹ wọn. mo náà wọ́n wá mọ́sálásí lọ́kọ̀ wá nítorí ọlọ́run ọlọ́run ẹ̀jì ká mẹ́rin. wọ́n wá àwọn ọmọ ọ̀dà kọ́ọ̀lù ìlọ́sọ̀lá ti kọ́ọ̀lù ìkùsàárà. tí mo náà tètè bá lọ sí ọ̀nàlá kò wú lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó má bàa bó ọ̀rẹ́ àdàbọ̀ ní ìwọ̀n àti ẹni ká ìṣàlọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdòwé ọ̀rọ̀ ìwọ Ra wa ti bí ayé wọn lálejò kan sí àlejò ní ọdún mẹ́rin kí wọ́n bá ń bí ìyàwó ọ̀dọ̀ ìṣàlọ̀ ọ̀rọ̀. Fẹ́ẹ̀ ó lè ṣiṣẹ́ ní gbé yóò jẹ́ sí ìgbé mọ́ọ̀sì mọ́ọ̀sì wọn àti mọ́ọ̀sì wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀. Nígbà mọ́sálásí náà, tọ́rọ bá tẹ̀wàá ní kó wá lọ mọ́sálásí, nígbà tí máa mọ̀ mẹ́rin lọ́jọ́ àwọn ẹgbẹ́ ọ̀pọ̀ àwọn ya ìlúmọ̀lága tẹ́bẹ̀rẹ̀ tí ìwá ìrẹ̀ ó kọ̀ máa tí mo sí ètò lọ mọ́sálásí lọ́gbà kìkà ọ̀nà ìrìnlẹ̀ tẹ̀bí tó kò ní kan kò sáàlá bí wọ́n ṣe wà mọ́tàlá sí ìgbọ̀nrẹ̀ tí òun tó ṣe é ní kò fẹ́tọ̀ ọ̀nà ìwà múra náà èwo tó wá sí náà kéé lè ń tó ní ọ̀rọ̀ káyé ní ìgbàgbé ń kí wọn. ọ̀láyà ló kúrò náà lọ́rọ̀ ìlà ọ̀lẹ́ ìlà wà náà kékeré. bàbá ẹni tí wọn á ṣe ọlọ́run ló lè jáde àdúrà ìwọ́n ni o àdúrà rẹ̀ ní lórí jù wọ́n náà fi kí ọlọ́run fún ọmọ tí wọ́n kí ọlọ́run ṣètò lérò ọmọ tí wọ́n kí èlé ohun mùsùlùmí àmọ̀ náà kì ọlọ́run bá ń bá ilé bàbá ìpàdínà ìyàbá wọn ti ń jẹ́ kírunkírun. Àlàbí láhùn àwọn sọ́dá ti sáà fún un. Àwọn tẹ́lifíìn bàbá tí wọ́n wá dáhùn rẹ̀ sí ibi ìwọ̀n tí wọ́n jí. wọ́n máa kí wọ́n tó ìkẹ́lẹ̀ máa kí á níta ní àwọn máa ń lo ayé àyàwó tí wọ́n ní kàn sí sáré ògbó dàgbà. àwọn ọ̀rọ̀ ìgbàlódé láti àwọn ọ̀rọ̀ ìṣòro tó ń máa ń máa lọ àyè. wọ́n máa ń lọ sí ìdájọ́ àwọn akẹ́lẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tí o bá ti mú bọ̀ lọ́dún bí ètò ń ṣe ìgbìyànjú láàánú ọ̀gá bóyá náà lè bá àti òkúta kìí sọ̀rọ̀ àyà ìró gẹ́gẹ́ lọ́rọ̀ àyà. ẹ̀yà lóbi tí ọba ń tàbí òde yìí kẹ́kẹ́ mẹ́ta wà bẹ́ẹ̀ fún ó lè ní oúnjẹ tí àìsọ́lọ́ fún ọ̀nà wáyé ní ọkọ̀ sí wọ́n ní ẹ̀yìn jẹ́ kí òun kí òun kí òun yóò jẹ́ ọ̀rọ̀ wáyé èyí sàwọn ọ̀sán tí mo ní kí òun ní àwọn ọ̀nà láti tí àwọn náà wá mọ́tálásí tí òun bá kí mọ́tálásí ó pè wọ́n ní wáyé lórí mọ̀tọ́ ní àkókò ilé mùsùlùmí ti kí wáyé wọ́n jẹ́ ní ìmọ̀ ní jẹ́ الثواب بالجن ذلك بأنه آمنوا كيلو تو منافقين منافقين منافقين تو مبحثان ثم كفروا ثم يمكن يوباء أنهم إسلام أعطوا بمجرد أنهم أعلم خلقهم ثم أفعلوا منافقين يقول تبقى تصبعي في أيام المسلمين lẹ́yìn ìgbà náà tó bá tọ́ tó náà rẹ̀ sí ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ó tó bá ṣùgbọ́n áfíríkà lẹ́rẹ̀ gẹ̀gẹ̀ rí ó wá lọ àtàwọn pé òun jẹ́ gómìn ọ̀nà àkáfà òun ó tó wá lọ sọ fáwọn àgánú èèyàn pé òun ní ìdìbò ọ̀rọ̀ òun ra aláàkòlóòrè ọlọ́ni àwọn sáìnì wọn ti fi gbẹ̀gẹ́ lọ wá bẹ̀rẹ̀ wọn ò sáìnì wọn ti fi gbẹ̀gẹ́ lọ wọn ò sáìnì wọn Bí mo náà nígbà wọ́n tí wà fún àti òye wọn lọ́ka ìrọ̀rùn. Ìdí máa ń wà tí wọ́n là á ká ìrẹ̀ kí ẹni máa ń yìí. Yóò kẹ̀ máa wá ní ilé máa sún ẹyẹ máa kò lẹ́kọ̀ọ́ ní pẹ́jù. Wọ́n máa wá dára sí fún òye tó. Yóò ní ká sí òun náà sì kí lè kí jò. Nìkan máa tí ó bá dára sí. Àgbẹ̀kẹ̀ ni àtúkọ́ ìgbàlá dín náà lẹ́nu mọ̀ náà sì kí ní àgbàlá ìgbàlá. Yóò wáyà kọjá ìgbàlá tí ojú máa ń lé kókò náà sì kí láti wá kí ìjọba náà ti mú ìṣáyà jù ẹbí ìṣáyà àwọn ìṣẹ̀lẹ̀ ìgbàlódé ìṣẹ̀lẹ̀ ẹ ẹ ló ń wà ẹ gbogbo àgbẹ̀dẹ̀ tí wọ́n gbọ́. Àdúgbò náà yá aláwọ̀ ká ní àwọn ọkọ̀ òbí ìdílé aláwọ̀ náà wà sí i. Tó máa ń wà lókè tó máa lọ sí wọn ní Gbẹ̀dí kúrá kò ní pé ó rẹ̀ ó kẹ̀lá kẹ̀ntàlá yóò wà lónìí. Ìjúmọ̀ ìdá àtọ́mọ̀ ẹgbẹ́ fún ọlọ́rọ̀ láti. Àwọn ẹ̀rọ náà ní ọ̀rẹ́ mi ṣe sí ẹnu ọ̀dá ìlú ìjọba náà. Ìsọ́bọ̀ wà kó. Lọ́tọ̀rí ìwọ̀n ní àdúgbò ìjọba. Wọ́n á ní kò tún lọ́dọ̀ láì bọ́ọ̀lù ìwádìí ọmọ àá àá àjọ ìyá lọ́nà fún orí ìyáyé bẹ̀ láàtàwò ha yóò wà mọ́sánlá sí wà láwọn ha mú wá kọ́dà fún màmá kò. wà ìlà ara ẹ̀dà wọn. nínú àwọn àmì mọ̀nàbì ẹ̀bá ní ọdún láti jà. tòròjìbù ka sí lọ. ka adé he identified with the Muslim in your dùn àmì ṣùgbọ́n kò sí ìyá mẹ́rin alhamdulillah ní yóò dùn identify with the Islam látara èyí tí wọ́n àti ẹ̀sánárì àti bí wọ́n ti ń hàn the ayé lọ. ṣùgbọ́n wáyé yẹ́kúlù ẹlòmíràn wáyé yẹ́kúlù nínú معنى قولهم ثم صدق bó láti mọ̀ sọ̀rọ̀ ìsìláàmù ọwọ́ tí ó wà ní ìṣẹ́lú láàmù lè mú ẹ̀yẹ́ ló mi kí ìjà bá ti gbàgbé láàmù àtàwọn tí ó gbàgbé láàmù pàtó àwọn tí máa ń sábà sọ̀tọ̀ ìjàwọ̀ ìgbàgbé láàmù mẹ́rin wájú ọ̀dọ́ ń lé ní gbogbo ní tí òun wà sọ́ọ̀mù wa sọ ọ́ ní sọ pé bí gbogbo mùsùlùmí nù. ọ̀dà ẹ̀kọ́ àjẹmọ́ àjẹmọ́ àjẹmọ́sọ àjẹmọ́sọ ó wà fún ọ ṣe lọ. a sọ nìkan ló gbẹ̀sọ́ lọ́mù wọ́n yẹ kùn ló bá sọ̀rọ̀ níbi tá a ti rẹ̀ lọ́sùn kọ́mọ̀ ọ̀rọ̀ lọ́sùn láàmù. tẹ̀sùmá ní sọ̀rọ̀ rẹ̀ tó bá ní sínsìn tó sọ kàánà òun kó ṣòro òun ta nàdà ó dàbí orí ìdíjà lọ bá ní sọ̀rọ̀ tó wá ń dá ó dá lé كل صيحة عليهم bí yẹn bá ti wá lè yẹn ṣe wá àti lùdù wá náà ṣe lùdù lẹ́yìn bá rí o kò náà sì fi owó kíkó ìyẹn bá rí o ìlọ́wọ́ tó fi ẹ̀wọ́n náà wọ́n láti fi táwọn nìkan wọ́n ti jẹ́nẹ́rà lè ṣọ́ra sí yá sàbúdà kó là sọ yí àti nàlẹ́ yìí kò náà sì fi owó bí ike gbogbo ẹni tí bá ti ń ṣe wá dáńsọ̀rọ̀ ọlọ́ọ̀fẹ́lẹ́ yóò dáhùn Omúlẹ̀ àdúgbò àmúnáfíkì òǹdàgànà tẹ́ẹ̀sì Islam fàhàdà mọ́gbàrá lé wọn jù wà kíẹ́fù pẹ̀lú wọn. الله ọmọ lọ wà náà lùfà. mùnáfì kí ò ní ṣe é re kò ní rí ṣe tí bẹ̀rẹ̀ rẹ̀ mùnáfì kí bá da ìgbẹ̀yìn ò ní da ìfikọ́. ẹni ìpè ni wọ́n ìyá ó lé òun àká àtẹ̀rẹ̀ ni kọ́ọ̀tàlà ọmọ lọ wà náà lùfà. gbogbo ìwọ́n tí wọ́n ń ta máa fi lára gbogbo misrepresentation tí wọ́n fi ń represent Islam kọ́tàlà ọmọ ìgbọ́n ọlọ́run ní ọ̀gbọ́n Ní èdè ìlú ọwọ́ tí wọ́n ń pa fún ìdáhùn. Ṣùgbọ́n máa ń rọ̀